dídẹrẹ́ ayé kò tán máa wọlé mára bá ó dídẹrẹ́ ayé kò tán máa wọlé mára bá orí báyé ti wá dorí kodò tó do bírípo ọmọ ò gbọ́ ti bàbá mọ́ bàbá ò tọmọ mọ́ aya ò gbọ́ tọkọ mọ́ gbogbo rẹ̀ wá pọ̀ olúkúrúmuṣu nílé ayé o Elédùmarè olódùmarè. dàrú mọ́ káyé ó rójú káyé ó ráàyè kọ̀dẹ̀ ó gba gbogbo wa nílé ayé torí ilé ayé yìí kan ṣoṣo la wá àjò sì nílé ayé gbogbo wa la ó padà relé bó bá dọjọ́ kan Elédùmarè o ìwọ máa lọ mọ̀ràn tó mọyún gbín nínú karahun ìwọ máa lẹ́ni tó fọdọ́mọdá orí ìwọ máa lẹni tó dá gbogbo wa sílé ayé tó fi ń pèlé ayé nílé dúníyà o elédùnmarè ọba tó tó bọ̀ bí orí bóyá kí n kì í ọ́ díẹ̀ kórì rẹ̀ ò lè wú kó o lè dá mi lóhùn gbogbo ohun tí mo bá béèrè lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tó ní o ọba tẹ́rẹrẹ kárí ayé ọba kò ṣeun tì ọba mùbáramu tẹ́rẹ bàǹbà elédùnmarè ènìyàn wẹ̀sọ̀wẹ̀sọ̀ tí ò ṣe é fọwọ́ wàdùwàdù mú ẹni tó bá tàsé àgẹ̀rẹ̀ pẹ́ kódà aṣọ wọn láyá wà lọ́rẹ̀ẹ́ jẹ ká lọ́rùn ni Elédùmarè o ọba ńlá tí ò ṣeé gbìjà ọba tí ò ṣeé gbìjà mo ní mo súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ́je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ́fà mi ò máa rọ́bà fi ń torá rọ́bà fi lọ́ọ́ bá ń pa ọba tó tó bí aró ọba rẹ̀rẹ̀ bí òsùn ẹlẹ́ni àtẹ̀ka gbòmẹ̀kùn oyè òpó àrídóyè ọba tí wọn kì í bàdóyè láéláé lélẹ́dùmarè ọba tèmi òbá wá gbẹ̀bẹ̀ mi òbá gbẹ̀bẹ̀ mi káyé ó fún wa káyé ó rójú fún wa kílẹ̀ yóò sàn wá kílẹ̀ yóò sàn wá ká má ṣe rógun àdájà ká má ṣe rógun àgbédá ká má ṣe rógun àkóbá lọ́lá elédùmarè tó bá jẹ́ gbàdúrà wa mo ṣe tó tó mo ṣe sákì olú gbogbo iná kó ba gbóhùn ẹ̀bẹ̀ mi ni ò bá dákun wá gbọ́.